والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعده السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وبني السبيل وما تفعلوا من خير فإن الله به عليم لẹ́yìn tí ọlọ́run bá wa ó ti ṣàlàyé fún wa nínú ayà tó síwájú bí ó ti salaye fun wa في àti wà lìjánà òun bùkátà kàṣiṣẹ́ àti wà lìjánà òun bùkátà múra àtàfàràdà pẹ̀lú sòwòrò àti pé àti wà lìjánà tó ní ṣe pẹ̀lú pé kí àmì wò séèyàn kéèyàn ti sàn múra àtàfàràdà pẹ̀lú ẹ̀ ẹ̀yìn eléyìí. káwọn bá tún fà pẹ̀lú elélẹ̀ fún wa nípa arú ìṣòro èyí tó ti ṣe àwọn èyí tó ti ṣíwájú ìjọ yìí nínú àwọn tó ti bọ́ ló ti ṣe sí wọn ṣùgbọ́n tó ṣe é àwọn ìwò dé wá bá wọn oríṣiríṣi ìpọ́njú ṣe wọ́n gbọ́wọ́ àwọn tó ọ̀tá fún ẹ̀sìn òdodo. zina wọn débi ibi ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n fi ń sọ àti àwọn àti àwọn àti òbí iṣẹ́ tó náà wọ́n rántí wọn pè mẹ́ta nasrullah ìgbà wo lànà tí ọlọ́run bó dé kìí ṣe wípé tí àrùn tí ọlọ́run ọba ọ̀wá ní dé ni ṣùgbọ́n ìgbà wo la àti ọlọ́run ọba òde nítorí pé léyìí ló yẹ ipò péyàn gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣùgbọ́n tí àrànṣe náà ní jẹ́ ni léyìn ti rẹ́gí pẹ̀lú tó yẹ àwọn ẹni tó ọmọdé oníbọn ní òdì torí di eléyìí ọlọ́run ọba ní alẹ́ inna nasrallahi qarib ẹtẹtẹ ẹgbọ dájúdájú àràjọ ọlọ́run ọba súnmọ́ lẹ́yìn wá gbọ́n náà ọlọ́run ọba ní yẹtùtà lóhùn lẹ́kẹ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ yóò ń يقول قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم ولم يسألونك أرجو النبي محمد صلى الله عليه وسلم عليه ماذا ينفقون في الفتي أرام أن táwọn ata làwọn sì máa ná fún kí ni owó táwọn máa ná ní owó ọrẹ tàbí làwọn máa dá lọ́rẹ wọn máa bí wọn ànábi sọ̀rọ̀ wá àtúnlẹ̀ léèrè bẹ́ẹ̀ eléyìí làmì ìgbàgbọ́ òdodo àmì ìgbàgbọ́ òdodo ni wípé ọ̀ gbọ́dọ̀ sí nǹkan kan láì ṣèwádìí báwo ló ti yẹ ká sí ní ọ̀nà wo lẹ́yìn ká gbé gbà títí láti ṣe bẹ́ẹ̀ làwọn sàbẹ̀rì àwọn ìyá nǹkan kan ti láìbẹ̀rì ṣùgbọ́n gbà tó ti pé àwọn èèyàn ń fagbárí lásán sí lọ́n èèyàn ti hùwà ó ti dẹ́sẹ̀ ó ti fa òfin ọlọ́run bá yá gbaná wọn abèrè ẹjọ́ mo ti kaba ìtọ́dà à sàn lọ àkọ́dá tó ìwà ìdáná ìwọ́n tiẹ̀ umirta bil ittiba' wa nuhita 'anil ibtidaa' wọ́n pọ̀ láti ẹ̀kọ́ kan máa tẹ̀lé lánàá ọlọ́run kó sì máa tẹ̀lé kó máa tọ́ orí pa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti kọ̀ fún ọ láti máa tàdá dálẹ̀ wọ́n kọ̀ fún ọ láti máa tàkùtọ̀ lọ́n gbogbo ẹni tí wọ́n á tó rí rí pátákáfà. yóò gbìyànjú láti jẹ́ pé bóun tó ṣe nǹkan kan ó béèrè bẹ́ẹ̀ làwọn sábẹ́ máa ń ṣe wọ́n ní àyà ìsọ̀kalẹ̀ nípa àmọ̀ bónú lè jẹ́ mú wẹ̀ ọdún yẹn bọ́ àpáyé wọ́n ní káyìn ẹ̀ṣẹ́ ìkànnì kẹ̀bí rà jẹ́ àgbàlagbà tó ti darúgbó fọ̀kọ́lẹ̀ yà Rasulullah ní ṣe مالي كثير مالي كثير هو مني أقوى هو مني أقوى فبماذا أتصدق هو نموي نمام أنت تتعرى تقومي وعلى من أنفقه tani máa náwó náà lé lórí obì ànábì wa sallallahu alaihi wasallam olówó òun pọ̀ àwọn ti ti máa kíkọ mi èèyàn fẹ́ràn owó púpọ̀ àti pé owó náà lọ da gbogbo wàhálà lẹ́lẹ́ ayé pọ̀lọpọ̀ olóbodò àti tèlé ètí ń láàrin àwọn ọmọ owó lọ da alẹ́ bí ìyẹn bá lè borí àwọn ẹ̀mí ẹ̀ tó lè ná nínú owó yìí olúwa rẹ̀ ní òṣòrí rẹ̀ ọmọ yìí yóò kọjú hànàfẹ́ fàkùlà ìgbà ọmọ ìlú fẹ́hó. àmọ́jọ́ tí ìyẹn bá ti lè borí àwọn ẹ̀mí ẹ̀ ìtọ́nà ọba ti dá mẹ́nu wọ́n ọ̀ṣùgbẹ́rẹ̀ ti àǹfọ̀sọ̀ ṣọ́ọ̀ ọlọ́run ti dá àwọn mẹ́nu ní kálukú ẹ̀mí má mú wọn fún wọn tó bá fún wọn yọ tàn o ti wà fọmọ èèyàn kò sí bó tilẹ̀ fọ́ra rẹ mọ́tò kan máa tan ara rẹ jẹ́ pé yàtọ̀ sí wọ̀. ṣùgbọ́n àrùn yẹn ń bẹ yéésù ní nǹkan àléébù àìkò lè borí ẹ̀ ńláboró tó bá ti lè borí ẹ̀ tó pa ẹ̀mí ara rẹ lọ́sẹ̀ pé kàlà máa fún wọn náà má fún wọn máa fún wọn ọjọ́ lóríire bàbá yìí lówó ó ní máàlì mọ̀tàdà kẹfíìr kọ́bà owó mi pọ̀ ẹ wá sọ fún mi sani màmá náà fún mi. لأن المال مال الله والعبد عبد الله owó tọlọ́n ẹrú ẹrú ọlọ́n a sì mọ̀ gbogbo yìí wọ́n bá pọ̀ àbókù kéré ọwọ́ àwọn ọba díẹ̀ náà làwọn bùkátà fúnra wa ìwọ tó lówó yìí wọn bá díẹ̀ ló bùkátà fúnra rẹ̀ tọba pọ̀ kò lè ná sẹ́sẹ̀ tọba kéré yóò tún máa sẹ́kù lẹ́yìn ìgbà tọba pọ̀ súnà ọlọ́run àbí ẹ̀mọ́ ẹnìkan wá tó kútó òfin kankan lẹ̀ kò sí kọ́lá tó ti kíkà ti ń bẹ lára rẹ̀ máa owó ni wọ́n ń pè. torí di eléyìí ó lówó tó ń pọ̀ torí kó ju ó ju tó bùkátà lọ tọ́ba owó pọ̀ ó ju tó bùkátà lọ òfin ká lọ da sínú kẹta o òfin ká tún náà ṣùgbọ́n ìlànà ní ká béèrè kí wọ́n ti wá mọ̀nà ìbò láwọn anágbà tàbí sórí rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ìmọ̀ ṣàgbọ̀ owó ìmọ̀ ọ̀ṣàgbọ̀ owó tó bá lówó owó yẹn ò ọmọ apolọ yẹ kọ ọ̀nà sí ẹ̀yin náà ní kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó tí ò ní mọ̀ pẹ̀lú ẹ̀ irun wọn ló máa ń fowó ṣe wèrè irun wọn ló máa ń fowó ṣe wèrè tí ó gbé owó owó ríbi bíi tó sọ́kẹ́ tí wọ́n bá rí ìwò rẹ̀ kó tutù ọ̀la ẹ̀ máa ń na fẹ́lẹ́rẹ́ ẹ̀ máa ń na fọlọ́rin oríkì bàbá àti màmá rẹ̀ sọ náà ó ti móríkì ara rẹ̀ ọwọ́ kórìkì rẹ̀ jáde nù rẹ́kọ́dù yọba dáàbò wọn tún máa fa sẹ́yìn pé ìnákùná máa lélẹ̀ o tún máa sọ pé wọn kò bàjẹ́ náà jẹ subhanallah ṣùgbọ́n nígbà tẹ́ni tó lówó bá súnmọ́ ẹni tó máa ẹni tó máa ní ọ̀gbìn máa ẹni náà bàbá ṣe bá tó sẹ́kù fún yín ni ṣùgbọ́n báwo mélòó ni ọ̀rọ̀ àwọn ẹni tó dólùmọ̀ tọrọ wọn ta lọ́dọ̀ àwọn ẹni tó dolówó nílùú náà ẹ rí i pé olùmọ̀ tó rọ̀ rẹ̀ dà lọ́dọ̀ ẹni tó dolówó wọn ò tó nǹkan torí tó ní bàbá ti yọ lọ́dọ̀ olówó bàbá yẹn tó ń bọ̀ yẹn bàbá olóṣì yẹn ìgbà fúlànà ò tó ní tó fẹ́ wá gbà mí èèyàn ọmọ ẹ̀ máa pè é sílé subhanallah tó bá jẹ́ ipin olùmọ̀ yẹn lódodo ọ̀nà àmà téèyàn fi náwó téèyàn fi lórí láyà pé àwọn ọlọ́fẹ́ kọ yóò lè yìnà. lóòótọ́ ìyẹn lásán téèyàn dáadáa jẹ́ o ó ń bẹ ẹni ẹni tí wọ́n ń pè lójúmọ̀ náà tó sì pé pàǹbàrà ni wọ́n máa bá káyé ẹ máa di ẹnìkan bọ́ sílé ẹnìkan iná sọ pé wàlọ́wọ́ ẹnà àhàlẹ́lẹ́ àìlẹ́mí sọ̀ọ́nù sọ̀ọ́nà ìbá ti pa àwọn ẹni tí wọ́n ní mà wọ́n sọ ìmọ̀ àwọn àwọn wa sọ wọn. àmọ́ gbàtọ́ bá ní mà tó sọ ìmọ̀ rẹ ìmọ̀ rẹ ò ní sọ. ọ̀sọ́mọ rẹ ń bi kátàgbé ọ̀sọ́mọ rẹ níbi ojú kòkòrò ọ̀sọ́mọ rẹ níbi ọ̀kánjúà ọ̀sọ́ iye ara rẹ ńṣe lọ fẹ́ fowó ra yìí ńṣe lọ fẹ́ fi yìí rówó iyì ni wọ́n fẹ́ fi rówó ọ̀ fẹ́ fowó ra yìí à lọ́nà àkọ́mọ́dọ̀ kọ́ lọ́wọ́ lórí kò ọ̀sùnù ìrọ̀bí bí máa lè là ó dẹni sòrò wọ́n ní owó tèmi ni màá fi sọ iyì mi ìyẹn tí ìyẹn jẹ́ kí àbàwọn burúkú ọwọ́ nù yìí mi ọba kan kí n ná gbogbo owó mi láti sọ yìí mi bẹ́ẹ̀ ni màá jẹ. لبارك الله بعد العرض بالمال wọ́n ní ọlọ́run bá fọ́nà fi ìbùkún ti àrò owó ti yìí dànù torí ẹ̀. nítorí pé ọ̀fẹ́ gba sàrà òtúláwà ní lórí wọn pè mí léèkì ẹwà fìláwà òfin jà wọn wá ní káàní ká ló sórí kólóbó lọ wọn mọ̀ tó àfà àfà náà ni àlórí wọn rí fún sírí lẹ́bà mílíkì náà ni subhanallah bàbá wa wá láwà ní ìrètí wa tún nípa bẹ́ẹ̀ lọ lẹ́yìn òbí ní ìmọ̀ ètò bàbá tó tú lórí lórí mílíkì ẹran fẹ́ máa bó ṣe ní ìtẹ́gbẹ́ tó pín láàyè. subhanallah torí de eléyìí. ìtàfẹ́ fà ayọ̀ ń bẹ pé anábìyàn muhammed sallallahu alaihi wasallam àwọn sàábì rẹ̀ wọ́n kà ń tọ́lọ̀ fẹ́ràn fún un. wọ́n bàbàrà rẹ̀ wọ́n kì í dá kankan sí láì jẹ́ pé eléyìí mú kí ẹ̀sìn yé wọn yéké ó sì mú kí àwọn náà fún wọn ti ẹ̀sìn yìí dọ́gba pẹ̀lú bọ́lá wọn bá ti ṣe fẹ́. ǹjẹ́ àwọn abẹ́ẹ̀ la rí lónìí tá a ka ìmọ̀ fún bí níjọ́ rí tí ọkà níjọ́ rí tí ọkà ìyàn wà ń tòsí ibi tí wọ́n ti lè ṣàlàyé ẹ̀sìn fún un yóò sì máa mú sùn àní nínú bàjẹ́ tọ́ba ní ẹ̀ béèrè kẹ́kẹ́ gá kí wọ́n la fẹ́ béèrè ní eléyìí náà ní ìsìn subhanallah Wa á dáadáa da wà lé àyìnbákan mọ wọn borí ara àyìnbákan mọ wọn ara iṣẹ́ ẹgbẹ wọn borí ara ti pélé sí wọn lọ́rùn ìyẹn ń béèrè ẹni tó bá ń béèrè fi sínà tíyẹn bá ti ń wá òye àti ìmọ̀nà nídìí ẹ̀sìn àwọn ẹni akẹ́rù náà ti sọ́kàn wà ọ̀kọ̀lógún tẹ̀kẹ̀lógún àwọn ni wọ́n ní má jù nínú àwọn èèyàn àwọn ni wọ́n ti kéré jù nínú ẹ̀dọ́ la wàhálà bọ̀ra rẹ̀ lọ́rùn nínú àwọn èèyàn wọ́n la wàhálà wọn gbogbo tó bá ti jagbọ́ ara wọn lọ́wọ́ ní ẹ̀sìn gbogbo tó bá ti dọ̀gẹ̀dẹ̀ lọ ní lọ ẹ̀yìn wọn láwọn tàbí ànàbọ̀ Muhammad sallallahu alaihi ibi tí àwọn ẹni tó ń mọ̀ lónìí sápá kan ni wọ́n da iye mọ̀ dé ẹni tí sẹ́nìkan bá tètè wá béèrè irú ìbéèrè ń pín lọ́dọ̀ ọ̀rùn wọn pé owó mi pọ̀ nbọ ní kí n ná sí kí sì ní kí n máa fi ṣe èké à ọ̀pọ̀ ẹ̀kọ́ wa ṣùgbọ́n subhanallah àwọn náà ti mẹ́ni táwọn fẹ́ fi léèrè ànábì ní sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ òtítọ́ fẹ́ fowó yín sí náà.

kótó di kó tó sọ kọ́kọ́ máa kó yòókù bọ̀. nígbà tí arákùnrin yìí bi anabi wa muhammed allah alayhisalaam léèrè fanazalat yasalunaka madha yunfiqun ìyẹn ọlọ́run ọba bá sọ àyà ìkàlẹ̀ pé wọ́n á máa bí ọ léèrè kí ni káwọn máa ná nínú dúkìá wọn ibo ni káwọn máa ná sí kí ni káwọn máa ná ibo ni káwọn máa ná sí. anzalallahu su'ala rajulin. منزلة سؤال الجماعة إعمالا, للج... إعمالا للفرد معاملة الجماعة أنا بس بيري ìbéèrè yẹn kan fún ìbéèrè jama nítorí pé òun dàbí agbẹnusọ ni ọlọ́run mà pé ọ̀pọ̀lọpọ̀ náà wà tọ́fẹ́ wá béèrè irú béèrè ọlọ́run wá eléyìí síwájú láti wá béèrè ìdáhùn tá ti fóun ọjọ́ ìdáhùn gbogbo àlọ́ máa ti dọ̀gbẹ́dà torí ẹ̀rọ anábì ọ̀sọ̀lá àtúnlẹ̀ ló ti wá náà àdéhìí kan ètò àwọn olùmọ̀ nípa òṣòl tó máa sábà ṣe sẹ́ẹ̀rí lọ́pọ̀pọ̀ kọ́wọ́lì lẹ́lẹ́fọ́ kọ́wọ́lì lẹ́lẹ́jàmá ọ̀rọ̀ tí mo bá báyà kan sọ ó dàbí ìgbà tí mo bá gbogbo yín sọ ni. torí di eléyìí ayé àbá sọ káàdì eléyìí tún dé ẹ̀kọ́ mi nípa fáwọn kúránì tẹ́rí yẹn ọlọ́run bá sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ nítorí àwọn sábàbí tó pọ̀ yàtọ̀ sí àwọn tíra tó wájú tó ṣe pé ló di ń di lọ́lọ́run sọ̀ wọ́n kalẹ̀. وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس البينات سانجل لو دي شو معنى القرآن وقرآنا وقرآن أنزلناه لتقرأه على الناس على مكث أقصى القرآن يتعلم هو النبي صلى الله عليه وسلم يقول من كفان وينيا نقبل نقبل نقبل وبركاته Lọ́wọ́ sọ kalẹ̀ lódìdí, ìrúkọ́ lọ́fẹ̀ẹ́ máa fi yanjú àwọn ìdìbò àǹtẹ̀lẹ̀. ẹ̀yin náà ti mà ike ẹ̀kọ́ tó wá lábala lábala látàrí ìṣẹ̀lẹ̀ látàrí ìbéèrè ó títí máa ń wọ èèyàn lórí ju èyí tí wọ́n kàn gbé kalẹ̀ lódindi wípé ńgbà tá à ń bá wá nǹkan kan tó dojú sú níbẹ̀ ẹ máa tí ẹ máa wá bíi dictionary ẹ máa tí ẹ máa wá bíi dictionary ńgbà tá a máa wá ìtumọ̀ gbólóhùn kan ó níbi tá a wà rí tá a bá tá a pa dictionary ntì. adẹ́kọ́lọ́ ọ̀rọ̀ rẹ̀ ni subhanallah subhanallah kò rí bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ tiẹ̀ nìyẹn tiẹ̀ nìyẹn. eléyìí fi hàn wáyé pé díẹ̀ díẹ̀ tó náà ń sọ̀kalẹ̀ ó ní tùmọ̀ ìbéèrè ló bí èyí wọ́n ti dáhùn kò sí tẹ́tẹ́ kùtù bá ti fẹ́ lọ. tọ́ ọ̀rọ̀ náà tó ní yẹ̀sẹ̀lúwùrẹ̀kẹ mẹ́ẹ̀dẹ̀ yòǹfẹ̀kùn ọlọ́run ọ̀sọ́ yìí pé yẹ̀sẹ̀lùkà amúrò nùjẹ̀mú mẹ́ẹ̀dá yóò fẹ̀. ìgbẹ́ amú ọmọ àjẹmú ó ń bí ọ léèrè kí ni fún ọmọ àná ọlọ́run sọ bẹ́ẹ̀. nítorí pé al-ilmu bihi la yanfa'u kama al-jahlu bihi la yadur al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab ọlọ́run pé amúrò ọmọ àjẹmú ó fi wà nẹ́bi rárá a alukur'an ni gbà bí yẹn bá mọ èèyàn mọ kọrọ lọ ibi tí wọn ti ń béèrè ẹnìkan á béèrè Ọlọ́run ní sọ fún ẹni báyìí ló béèrè torí pé ń bá òun wí ń bẹ mi wí ń bá wọn wí ń bọ òun wí jíjọ gbẹndà òkèèyà wọn ní sọ wọn ti ní lágbádá béèrè ẹjọ pé lágbádá wọn dá lòun lọ bá wí àbí bẹ́ẹ̀ kọ́ ni tòṣùgbọ́n náà ọba wa ló ń sọ̀rọ̀ tòṣùgbọ́n àti lè kọ̀wé tòṣùgbọ́n àti lè sọ̀rọ̀ tó lè jọ àkùrá subhanallah eléyìí fi hàn yí pé ọ̀rọ̀ yìí kárí ó gbòòrò ọba gbogbo èèyàn wíjú ọ̀gbìn dàrú kìyà ṣùgbọ́n dọ́kítà táwọn náà fi sọ ìbéèrè wọ́n á máa béèrè pé kí ni káwọn máa ná ẹ̀rí tún nípa rẹ́kọ̀tún àánú ìbẹ́ nínú àwọn torí kí tí gbogbo èèyàn ló máa ẹ̀fẹ́ náwó tí wọ́n ń béèrè pé èwo ni kánikánà fún ẹnu kí láyé tí wọ́n tún wá yín lè sáré bẹ̀ pé ṣé èsì pé nǹkan ti ọ kọ́ ọ máa ná kí ni iṣẹ́ tó owó tó ṣiṣẹ́ rẹ̀ kọ́ ọ ná kúta ni àbí mo béèrè wọn. báyìí la ṣùgbọ́n àwọn aṣọ́wò albaqiya alalbaniya èyí tí máa ṣẹ́kù làwọn fúnlọ́lá lórí èyí tí máa kóra ilé ayé tí máa ń pò wọn àwọn ọ̀ka fún bí ọ̀run tí kì í dàn àwa ń kọ́ ẹ rí i pé èyí tí máa tán làwa kà yàtọ̀ sí tí kì í dàn nọ́ọ̀bà ló jẹ́ pé ẹ bára yín jà yẹn yẹn náà láàrin fámìlì ẹ ara yín láàrin ọ̀rẹ́ ẹ ara yín láàrin aládùúgbò ẹ̀ nífẹ̀ẹ́ ríra yín láàrin mọ̀lẹ́bí ọ̀rọ̀ yín ò ní jọra ọmọ lè máa dá min adìlẹ̀ máàlì nítorí owó tẹ́bárí táwọn èèyàn méjì dá kóló owó ni táwọn èèyàn bá dá máàlù náà ni torí ẹ̀ làbá kan ní. رأيت الناس قد مالوا إلى من عنده مال ó ní mo rí tí àwọn èèyàn wọ́n ti dẹ̀gbẹ́ lọ sí ọ̀dọ̀ ẹni tó wó bẹ lọ́dọ̀ rẹ̀ olówó láyé mà ó ní wọ́n bá ṣe. wọ́n máa ń la ìdáwó máa lò fàánù hàn náà tó padà máa lò ṣùgbọ́n ẹni tí ò lówó wọ́n yẹra fún ni kẹ̀kẹ́ ni kẹ̀ni kíni sọ tani. àti wọn ti ṣe bá ṣe ń ṣe bí ọlọ́dẹ orí fún orí nǹkan gbà mẹ́rin ni ẹ yá yín lẹ́nu tòtí experience bá kéré lẹ́ẹ̀ma wò kí wọ́n á ní bínú kí ni wọ́n máa bínú tẹ́lẹ̀ òróró ń bẹ́ẹ̀ mú. رأيت الناس قد ذهبوا إلى من عنده ذهبوا ó ní mo rí sí àwọn èèyàn tó ń da lọ sọ́dọ̀ ẹni tí góòlù ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ومن لا عنده ذهب فعنه الناس قد ذهبوا ṣùgbọ́n ẹni tí ò ní góòlù àwọn èèyàn pàṣẹ ní kékeré ni ìlọjàmà tani ẹgbọ́n yìí nẹ tani ẹgbọ́n <laughs> kíni subhanallah. ra'aytu an-nasa qad infaddu ila man 'indahu fidda. wọ́n ní àwọn arìgbọ́n àwọn èèyàn tuntun yáyá wọ́n tún yáyá lọ́sọ́dọ̀ ẹni tí fàdákà ń bẹ lọ́dọ̀ rẹ̀. wa man la 'indahu fidda fa'anhu an-nasu infaddu. ẹni tí ò sì ní fàdákà wọ́n tún kápò lọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni náà àbá ń jẹun àárọ̀ àtúnbẹ lọ́dọ̀ yín lọ́sàn àtúnbẹ lọ́dọ̀ yín alẹ́ òwò ló ń jẹ bẹ́ẹ̀ kí ni ìtání olówó ni kí là ń lọ sí lọ́dọ̀ rẹ̀ olówó ni tó eléyìí túmọ̀ sí pé owó yẹn pẹtipẹtipẹ fìtínà tó yẹn kò mú láyà àwọn sábẹ́ àdẹ́gbọ̀n bá rè sọ̀lẹ̀ àwọn ọmọ yìí pé owó wa gbẹ́bí sọ́wọ́n sọ́nà àdẹ́gbọ̀n bá rè sọ̀lẹ̀ ọ̀nà ìjà jẹ́ sínú tàbí fìyẹ̀ láǹfààní. àmọ́ yòókù owó lówó náà ẹ ti lè fáwọn kan náà àrẹ gbọ́ pé tó bá ti gbogbo pàǹtí tàn kó jọ ní ayé wọn máa gbé lọrin ẹ dàpọ̀ sábẹ́ lò ní kún níbo láwọn àmọ́ rí ẹ náà iná délé séwú ẹ wọn gbogbo àpàtì akọ ibi tó bá náà ló lẹ torí ẹ wọn náà máa béèrè àmọ́ àwọn olówó dayé ìsìn òní lè béèrè kìí ṣe pé ìdí ni wípé wọ́n lówó wọn ò mọ́lọ́ nítorí pé ọ̀nà tọ́pọ̀lọpọ̀ gbà lówó ọ̀tàkùtọ̀ lọ wọ́n sì dá mẹ́jẹ̀mú fún pé nítorí tó bá fẹ́ tọ́lọ́run fún ọ̀rọ̀ owó rẹ̀ yìí ni ó kó rà torí délé gbogbo tó bá jẹ́ mọ́tọ́lọ́ kò ní fẹ́ rí kò ní fẹ́ gbọ́ kò sì ní béèrè ọ̀nà wo là á ti ẹgbẹ́ bàtà fi sórí ló sì tọ́ fẹ́ẹ́ fi ẹ má kó bá ní ọmọ òsì. bákan náà inú sábàbí tí tún máa mú kí àwọn olówó dayé ìsìn kí wọ́n má lè béèrè ọ̀nà wo là ń náwó wá sí tàbí láàmú aná fún ó ní kí àwọn kawó kún òpin tí yẹn máa ní láyé tí wọ́n fi kọ́ dà fún un àwọn wá ní nǹkan nǹkan àwọn tó wá máa béèrè pé ta ni káwọn fún ah, ah. ọlọ́mọ ti fi káwọn dà eléyìí lọ fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kò dẹrù owó yìí wọn máa ń rò mọ́ nítorí owó wọn máa ti dá kẹsẹ̀ bọ̀ mọ́ nítorí owó sọ̀tún wọn àti abẹ́ àtàlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ àwọn tí wọ́n mú láyé dé sí àpèjúwe rẹ̀ náà ti sẹ́kùn bòmí láwọn orílẹ̀-èdè tó so pé àtẹ̀ntó ní àtẹ̀ntó ní yúnífọ́ọ̀mù náà kálukọ́ wọ̀ bẹ́ẹ̀ bá ti yọ aṣọ funfun náà àtẹ̀ntó lówó jù àtẹ̀ntó tó sì jù kálukú wa jàlábí àyí náà ni wọ́n ti rà gbé fi lórí nàìjíríà náà máa.

ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí mi tí ń mọ́jú ìyẹn ní òkúkú wo bí tẹ́ wà ó fún mi ó tún bú mi kò burú fún mi ebi ìyẹn ní òfin lọ wa subhanallah tó ń torí délé àwa náà ẹja múlẹ̀ ayé wa bẹ́ẹ̀ sí nínà sójú ọ̀nà ọlọ́pọ̀ kúkú wọ́n tán anabi sallallahu alaihi wasallam wọn ni máa nàkóso máa lọ mẹ́rin sọ́dà kọ́ owó ti dínkù látàrí fẹ́ fi tọrẹ dúkìá yóò lè dínkù nítorí fẹ́ fi tọrẹ kò sẹ́ni tó náwó títí títí títí títí tó tọ́ wá náà yẹn tó mú tó ṣe kò sì sẹ́ni tó yá ohun títí títí títí tàfún rẹ̀ tó mú máa bẹ̀ẹ́ ayé láéláé tó kí wọn nítorí délé ibà yẹn àwọn sàbẹ mọmọlẹ rẹ dé ní ìjà àwọn bàrà àwọn akẹ́kọ̀ọ́. tọ àyà yìí ó fi hàn wá fáwọn sọ́ọ̀sì àwọn olùwàgbọ́ òdodo ni ọ àwọn náà sì béèrè lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n béèrè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ojú ọ̀nà wo làwọn máa náwó gbà àti pé bo làwọn máa ti sí. apá kan nínú àwọn olùmọ̀ nípa tẹ̀síìr wọ́n ní àyà yìí kọ̀ wá nípa zaka wọ́n láyà ti sọ kalẹ̀ síwájú kọ́ lọ́n tó ṣe zaka lọ́ràn yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ́n ṣe zaka lọ́ràn yẹn tán ìdájọ́ àyà yìí ti parí bẹ́ẹ̀ lápá nínú àwọn olùmọ̀ nínú wọn ní olùmọ̀ tá sí asọ́dì asọ́dì rahimahullah. tọ́ àwọn míì wọ́n sọ yìí pé àyà yìí sọ̀kalẹ̀ nípa sàárà tá a fẹ́ ká máa ṣe nípa owó tá a fẹ́ nífẹ̀ẹ́ sí ká ara yẹn nítorí pé yìí ṣe zaka lójú pọ̀ náà ibi tẹ́sí àwọn oríṣiríṣi ọ̀nà míì wà tẹ́sí islam ní ká náwó gbà ìlọ́fà ló fi jẹ́ pé nínú àwọn tíra tó sọ nípa ṣẹ̀ríà islam á máa rí kìtáàbù kan nínú àwọn tíra sọ́kà wọ́n pè ní kìtáàbù nàfàkọ́ ibi tí wọ́n ti ń sọ fún wa àwọn ọ̀nà tá a máa náwó gbà islam ní ká gbà ìtọ́jú ọ̀ràn yẹn yàtọ̀ sí zaka ètò òtútù ọ̀ràn yẹn lóríṣiríṣi bí owó tó ọ̀nà lórí ìyàwó rẹ̀ tó ọ̀nà lórí ọmọ rẹ̀ ọ̀ràn yẹn àwọn ìdí ìsọ ọ̀ràn yẹn bí ètò ọ̀nà fún àbúrò ẹ̀gbọ́n rẹ̀ sọ gbogbo eléyìí ìsọ ọ̀ràn yẹn. tọ́ àyà yìí ọlọ́run ọba ń pàkíyèsí wa lọ sí di kánáwó wa èyí tó dọ́gba jù onígbà àyà yìí kò ní nǹkan ká ṣe pẹ̀lú zaka ohun tó tọ́ka sí ni àwọn owó mi dá àmọ́ anátọ́ yàtọ̀ sí zaka zaka àwọn owó mi dá àmọ́ anátọ́ yàtọ̀ sí zaka ìláyà ìdálélórí. èyí tí atẹnilójú kòkòrò ká máa náró ẹ tó sì pété abá náà gbàládà ńláyà yìí ọlọ́run ọba wa dáhùn òní olùmọ àǹfààkùtùm min khairin falil walidayni wal aqrabin dáwọn lóhùn ìyá nabi muhammad sallallahu alayhi wa sallam wọn ti béèrè ànábì ò lè tí ó mú wa látọ̀dọ̀ ara rẹ̀ àfi tọ́ba tọ̀dọ̀ lọ wá yálà náà Al-Qur'an àbí nù sunna torí pé sunna gan ọlọ́nsọ nípa rẹ̀ pé ànábì wa wa ma yantiqu 'anil hawa in huwa illa wahyun yuha ànábì kì í sọ fẹ́ẹ́ nítorí wọn bá bá sọ kalẹ̀ ló máa sọ. ọlọ́run ní dáwọn lóhùn kọ́ ọ̀sọ́ gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ná torí ẹ wà látẹyẹ mamul khabitha minhu tunfiqun ẹ má lọ wò ètò burú tó dára àmú tí ọ̀dà ń ń bá náà o ètò dára àmú ọ̀nà sọkúnlógójì ló ti kó jọ ọ̀nà àrìbá ló ti kó jọ jàǹbá ló ti ọlọ́run bò ní gba owó bẹ́ẹ̀ owó jàǹbá ó lè yàn. ọlọ́run ní sọ fún wa ó lè máa àǹfọ̀tún mi kọ́yèrè gbogbo tẹ bá fẹ́ ná lówó tó lóore tó dáa. torí di eléyìí ẹ wò tọ́lá ń sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo wọ́n yóò mú un àpààmà àlà òbí mìsíkínà wọ́yẹ̀símà wà àṣírọ́ wọ́n máa bọ́ àwọn èèyàn. pẹ̀lú oúnjẹ táwọn náà nífẹ̀ẹ́ sí. akramakumullah láàrin ìgbà tí ìyàwó ń gbóúnjẹ wá tó ń kó fẹlifẹli àtìgbà tẹ́yìn jẹ́ tẹ́ mú ọba tẹ́ mú káàdà èwo ló wù yín jù ìtẹ́ ní àbí nítorí pé yẹn lè ti máa játọ kótó di bọ́ dẹnu ẹ̀ yẹn ní tí ò jẹ kárí àfa èyí tó wá jẹ kù ní wọ́n tún ti ń játọ náà tó ọ jẹ kù wọn náà lọ ń jẹ bọ tó bá ra sinmi díẹ̀ tó bá tún wò ẹ wá kó jẹ yìí ó tún fa dúró à kí ló dé bàbá yọ apalẹ wọn subhanallah ẹ kẹsì irú eléyìí ló gún yàn. tó o fẹ́ ọ̀fẹ́ máa kọ́ máa ní wọn náà jẹ òde jẹ ntí o máa so jẹ ní ilé má èèyàn kan kú dànù ni ó fi rú èyí tí wọ́n ń bù lórí iná tó jẹun iná ni náà fún aláìní. ti wọn àrùkà oríta pàtì ọlẹ́mà gèdè kúkú gbé ọjọ́ ra wọn. àwọn ẹlọ gbé fáwọn àlùmáńjìrì a àlùmáńjìrì báwo ìwọ kò lè fi lọ́nù rẹ wọn á ní kó gbé fáwọn àlùmáńjìrì kí wọn máa yàgbẹ́ ká. tó o nífẹ̀ẹ́ tó ń jẹun ibo la fi ra owó lẹ fi ra yín náà jẹ́ wò. tó ń délé qul ma anfaqtum min khairin ìtura dáa nínú owó tẹ́bà fẹ́ ná falil walidayn bàbá màmá yín ní kẹ́ ẹ máa ná fún la ilaha illallah ìyẹn fẹ́ ṣe dáadáa ẹ lówó ẹ fẹ́ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ẹ fẹ́ ná sójú ọ̀nà ọlọ́run bàbá àti màmá èèyàn kò káàdà èèyàn náwó fún wọn bẹ́ẹ̀ níjẹ́ fi tún wọn sí i lódì wọn àti wọn ti fẹ́ ń bò kájà ẹ̀ nà fún wọn. ilé lọ́kọ̀ kan ṣe kó tó tún tàbí ilé ń jò àwọn àkànlé onílé ti ń jò atẹ́gùn sí gbogbo ilé ládùúgbò ọwọ́ ni ẹ̀kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ bá ń kàn án bá ń kàn àwọn èèyàn bọ̀ náà tí wọ́n á kàn tèmi kàn ọ̀gbádùn. sára rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ kàn án. nígbà tí tiẹ̀ bá ti kú mbẹ́ lọ́wọ́ abẹ́rẹ́ pẹ̀lú àwọn tó súnmọ́ lẹ́yìn náà ẹni tó tún kà lẹ́yìn náà ẹni tó tún kà lẹ́yìn náà ẹni tó tún ebi ń pa bàbá àti màmá rẹ̀ wọ́n á gbọ́ pé òun pín sádùá làwọn ti ránṣẹ́ sí ọ òun bàbá màmá ń ya ọlọ́ wa ọmọ ń sìn awolé kù ọmọ ètò ọmọ bàbá màmá rẹ ìníkọ náwó lé lórí nítorí wọn kó káta lóúnjẹ rà fún wa. قل ما أنفقتم من خير فللوالدين bàbá àti màmá yín gbogbo tẹ bá fẹ́ ná tó lé tí ń sẹ́yìn ń bò àwọn ni kẹ́ kọ́kọ́ náà fún. òṣèlè yìí ìyá ń jẹ bàbá màmá ń wà kíta ọ̀sánú wọn títí wọn fi kú ẹ wá múlé ẹ ń pa màálù ẹ ń ta tẹ́ǹtì pé ẹ wá wò ó ìyá bàbá wọn máa fi lẹ̀ àwọn ọmọ wo àwọn ọmọ àdánù bá wọn òṣìṣẹ́ jọ máa dánù bàtí bàbá àti màmá ń bẹ láyé wọn ò bọ́ wọn bàbá àti ìyá ń bẹ láyé kò tó ń tọ́ka wọn lóun tí wọ́n ń wọ̀ bàbá àti ìyá ń bẹ láyé kò sí ń wọn pẹ̀lú ibi tí wọ́n ń gbé bí bàbá onílé bá dé tí máa ń kan bàbá màmá lábùkù lórí àìsanwó olé bí wọ́n bá pè é nígbà gbá etí ìtì ẹ̀ dìde wọ́n ti rọ òjé kọ̀gbọ́rọ̀ Baba wa kú mama kú wọn wá ránṣẹ́ sí ọmọ àdánù ọwọ́ agbamọ́tò ọgbà tirẹ́là wọn wá ń kó màlúù bọ̀ ìdí àgbàdo ń kọlu ra gbogbo ẹ̀ ń kọlu ra wọn àtàwọn ìdá àkókò wọn rí wọn ń wọn wọn á títí dị òpin ìlú kí gbogbo ayé ọgbọ́ fọ́nrán ọmọ kí ọmọ àdánù kan bẹ nínú àwọn ọmọ tí bàbá bí tí ọba àjọ màdánù bàbá ń sàárẹ̀ ọ̀dààmú pẹ̀lú ẹ̀ ebi ń pa bàbá pẹ̀lú ẹ̀ bàbá ń wà kíta òsèǹtọ̀kàn pẹ̀lú ẹ̀ bàbá ń yàgbé ara ọ̀rẹ́ ní bá bàbá yìí náà ṣé ìtọ máa dánù wa ni máa dánù yẹn nítorí tó bá jọ máa rí ojú ah! ayé bàbá rẹ ló ti gbàdúrà lẹ́nu ẹ ojú ayé rẹ ló ti ti dáadáa torí kọ́ mo lè bá ti rú ẹ̀ wa náà ní dáadáa nígbà tí àgbo wa kún àwọn máa dánù tó ń pa màálù wọn làwọn sẹ́yìn bàbá màmá olórí wọn kí wọn àbá inú rẹ̀ ọmọ àdùn títí ìyẹn bá gun ẹ̀sìn nínú òun lónìí kò ní kọ̀tẹ́ àbẹ́rẹ́ nìkan náà pé lóun tó sí bàbá ìjẹ́ àbí kí àbíkẹ́ ẹ̀kọ́ kí ni inú rẹ̀ dùn olórí ọmọ àti ọmọ àti ẹrú ẹ̀fọ́ ẹ̀ o ẹ́ onáwó àti àmì àépè àmì báwo ìgbọ́ ọmọ ọgbà tí wọ́n náà jẹ́ subhanallah wọ́n sànù bàbá màmá yìí títí tí wọ́n fi jọ́ lọ́wọ́ bá nípè ibi tí a ti rí pé islam dá bọ́ ní kí ẹ bá gbọ́ yìí. wọ́n ní kí ni ká máa ná ọlọ́run gbogbo ń bá fẹ́ ná tó dá tọ́lẹ̀ wà nílẹ̀ bàbá màmá yìí. kí ló dé tọ́lọ̀ wọn bá ti kọ́kọ́ mú bàbá màmá wa torí pé àwọn là wa àwa ni àwa tí ọba dé àwọn àwa ìbá ti fi àwa làwọn sì ń rí tọ́jú ìdìbò ojú fún wa ọ̀pọ̀lọpọ̀ bàbá mọ̀mọ́ ọba gbẹ́mìí mi tí ọba ti tọmọ tó wá ń rí ẹ̀yin náà wò wò ẹ̀yin náà ti di bàbá ẹ̀ ti di màmá síbẹ̀ tí nífẹ̀ẹ́ ọmọ yín lẹ nífẹ̀ẹ́ bàbá màmá yín ẹ̀ wò wò náà ẹ̀ kẹ́ fẹ́ràn ọmọ yín ju bàbá màmá yín lọ àbí ẹ̀kọ́ ni. bá gbẹ̀yìn àti bàbá yín lẹ́jọ́ jókòó jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá pé bàbá ọmọ wá jókòó bí ẹ ní ọmọ wọn. <laughs> ó túmọ̀ sí pé àwọn òbí ìfẹ́ táwọn ní sọ́ma ọmọ onírú rẹ̀ sí wọn. ìrẹ́ o tó sọtọ ọmọ náà torí pé bí bàbá jẹ kọ ọmọ kún ọmọ ọka òde kún bẹ́ẹ̀ ìfẹ́ tó bí ní sọmọ ọmọ onírú rẹ sọmọ gbogbo èèyàn gbọ́dọ̀ mẹlẹ yìí torí bí wọn bá ti di bàbá máa ti wúra rẹ nítorí délé ọlọ́wọ́n bá wọn pàkíyèsí wọn nítorí pé kí àjẹyìn ò ní fún bàbá yín ò tó nǹkan mọ́ bẹ́ẹ̀ máa ti ń dàgbà yàtọ̀ sí kí àtàwọn ní fún yín ọmọ dàgbà lọ́dọ̀ bá kan rí ọmọ kan ya rẹ̀ rí kọ́lá wọn ti fẹ́ bọ́ ọnu kún mú ọba àti ti bàbá tó ti hún gbà ìwọ ló wà mú rẹ ẹ máa bá nu mú ni jábọ̀ nu láìla ìlọ́wà torí àánú tó wà lọ́kàn tí wọ́n ti tó báwọn ti ṣe ń láàánú rẹ sí wọn bẹ́ẹ̀ ni wọ́n máa bọ́kùn bọ́kùn bọ́kùn yẹra nítorí ọmọ irú àmójútó tó ń máa ní kí máa ṣẹ́kù fún lọ sí àwọn bàbá rẹ̀ yóò máa dínkù lọ́nà fi ń pàṣẹ èsì yín tẹ́lẹ̀ náà èèyàn ṣe bùkátà pèsè dáadáa fún bàbá rẹ̀ bàbá rẹ̀ kọ́ lọ́wọ́ tẹ̀sí sọ fún wa sáà ń bùkátà àbùkátà mà nígbà táyì sẹ́ranko táyì sàbùtàn àbùtàn tó ń pè ìyá lónìí kò ní bàbá òun náà tó sì ní ìyàtọ̀ ní bàbá lọ́wọ́ wọn ọwọ́ wọn gba ìgbà tí wọ́n fi ń bùkátà ya rẹ̀ láì pé wọ́n máa tẹ́ kíá bàbá ti pé kò bùkátà ya máa ní ìtumọ̀ gùn ya ọ̀la ẹranko dáhùn jẹ ṣùgbọ́n àwọn àti àdéhùn bùkátà kọ́lọ̀ wọn tètè sọ fún wa fífi ẹ̀ mójútó bàbá àti màmá yẹn ṣùgbọ́n lọ́n mọ̀ wá òun náà lọ dá wa ọmọ tó dá sí wa lára ọmọ tí ń bẹ inú ọpọlọ wa pé bàǹbà ti ń dàgbà nínú ẹ̀dá tó ń dá máa wa ni pé àmọ́ fẹ́ bọ́kùn máa wọ̀ bí wa lọ́wọ́ àìmọye ọmọ ní gbogbo èèyàn lè rí àmọ́ tó bá san fún bàbá rẹ̀ fẹ́ rí àbí màmá rẹ̀ bá fẹ́ rí ọ̀dọ̀ ìdúró ni. kí ni wọ́n tó wà kí wọ́n wá mi fún á. sọ̀kánù bọ́ ṣe bí àwọn náà náà kó gbẹ̀ǹdì rẹ̀ àwọn náà náà kún fún fún ẹ̀ àwọn náà rẹ̀ tó ń ṣe wàhálà lórí rẹ̀ lọ́sàn-án àti lórí tí òótọ́ àjọkà ńlá ọ̀gá ti gbogbo èèyàn fẹ́ rí ẹlòmíì wọn tún máa gbé bàbá rẹ pamọ́ bàbá wọlé wọlé ẹmẹtò wọlé yín á wáì ṣé ń kọ yẹ fún ọmọ sẹ́yìn lẹ bí wa á àlá torí wọn ò pé bàbá ní ọ àpò ẹ àmọ́ àgbé ẹpàgbọ agbó kínni bàbá tó ọfẹ fún ọmọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ abẹ ẹ kò fẹ́ fún ọmọ ọmọ bàbá òun bàbá òun máa ṣe wèrè fún kọ́lá bí ń ṣe wèrè síbí bàbá rẹ ló bí ọ ìwọ́n tọ́jú ẹni torí tí wọ́n bá ń ṣe wèrè lẹ́yìn tó ti dàgbà tó ti bímọ tó ti lọ́mọ ọmọ bàbá rẹ̀ ti máa ń bẹ láyé kò ní fiọ́lẹ̀ báwo wá ní wọ tí wọ́n wá pa bàbá jù wọ́n mọ̀ pé bàbá ò fi tì rẹ̀ ìyẹn ràn pààrọ̀ bàbá ni ìyẹn pààrọ̀ bàbá fálẹ́lì wà lè dẹ́yì bàbá àti màmá rẹ̀ ní kò sànù kò fún ẹni tó máa kó káàkà ṣùgbọ́n ìyẹn sànù bàbá àti màmá rẹ̀ wọ́n á fẹ́ máa sọ bàbá wa ní wọlọ́sàn wẹ̀ wọ́n bá ń sàn wọ̀ kò sínú pọ́ńtọ́jú wọn ó sì ìgbà tí wọn bá ti máa rìn àti wọn bá ti máa rìn àkíta wọn bá ti máa wà àkíta àmọ́ pé àwọn afẹ́ máa so olókùn kan àwọn lọ ọbẹ̀ wọn bá ara so olókùn aṣọ olókùn wa o lásọ míì fún wọn tí èsì tó lókùn wọn fẹ́ dáwọ́ olókùn wọn fún wọn o wọn máa gáàdì bàbá rẹ ń bẹnu kó nífẹ̀ẹ́ wọn tí bàbá rẹ kú ní mùsùlùmí. nbẹ nu kó wa wọn kó suna lórí sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam kò sínú wa nífẹ̀ẹ́ bàbá rẹ̀ sọ̀rọ̀ bàbá rẹ̀ ṣẹ́gun wọn lọ sídìí òdodo wàá pè wọn lọ sídìí òdodo tọ́nà bá fẹ́ wọn fún dada wọn mọ̀nà tọ́nà ọbọ̀ bá wọn fún wọn nù ti wọn wọn wọ́n fi ṣàyà ọ̀wọ́lọ̀ fún un. bàbá rẹ̀ ń tó ta mọ́tò wọ́n sì lè dá wa. sẹ́wọ̀n bí kìí oúnjẹ kìí ṣe aṣọ kìí lágbára rẹ̀ rà fún un. tọ́ba lágbára rẹ̀ tó ń olówó àmọ́ lágbára mọ́tò kan kọ́ sẹ́lọ̀ torí kìí so oúnjẹ bí ìwọ̀n bá mọ́tò kìí kú. bú mi pé tí mi ń pa yín tẹ ẹ sọ wọn èmi náà gun láyé ni lọ gbé a níkọ ẹ ẹ ọmọ mi ni ó yàtọ̀ sí tèmi ni a bàbá fìdí náà ká fún wa bẹ so nítorí délé lágbára rẹ ọba kan máa ń fi ara rẹ ti wàhálà tó rẹ ọ̀ká. bàbá ti níyàwó méjì ọlọ́ọ̀ni kò bàbá tí wọ́n á níyàwó méjì wọ́n tọ́ ọmọge kan wọ́n tún láwọn fẹ́ fẹ́ kókó mẹ́ta wọ́n á ránṣẹ́ sí wọ́n ọmọ wọn wàá fẹ́yàwó kan fún mi wọ́n fẹ́ fẹ́yàwó kẹta èyí sọ̀rọ̀ àyàn lórí ẹ̀ àbí òye bọ́ọ̀ bá ti fẹ́ ṣe pé ẹ máa tẹ̀ èyí sọ̀rọ̀ àyàn lórí rẹ̀ kọ́ fẹ́yàwó fún wọn. lópin ìgbà tó o bá mọ̀ pé ìyàwó méjì tó bàbá rẹ̀ karambà ni wọ́n kẹ̀ fẹ́ ṣe. àmọ́ tó bá kó ti sọ́ọ̀dì wọn mọ̀ pé ìyàwó méjì ò tó wọn kí bàbá ọmọ bá ti ránù ọ̀ràn èèyàn ni lórí rẹ̀ kó tún fẹ́ àwọn kẹta fún un nítorí ọ̀ràn èèyàn ni lórí rẹ̀ kó o ṣe dáadáa sí bàbá rẹ̀ nípa bíbọ́ tí wọ́n bá lè bọ́ra wọn àwọn ìyàwó bàbá rẹ̀ tó jẹ́ ìyá rẹ̀ àtòrògùn ìyá rẹ̀ náà kọ́ ọ bọ́ wọn tí bàbá rẹ̀ ò lè bọ́ wọn inú tọ́lọ̀ ń fẹ́ kó tún ṣe ni. ẹ̀wọ̀n àwọn àyà ọmọ tó lówó lè yarí agbọ́ bíbọ́tọ̀ ń pè mí àwọn eníjò tó ń bọ́ kọ́ àwọn orogún olúwa ìyàwó bàbá wa náà ni wọ́n orogún wọ́n àwọn ìyàwó bàbá wa sí ni wọ́n torí délé ó tún ṣe dáadáa táwọn náà kí ti gbé àti ìyá tó ti kà wọ́n tó orogún tó wá jẹ́ pé wàhálà wọn ṣẹlẹ̀ láàrin wọn kìíní kan àhà ọ bó bá dúró fún ìyá rẹ ìyàwó bàbá rẹ tó o bá wo ti dídúró fún táwọn àtìyá rẹ sanjọ ń pín bàbá rẹ ò ní fẹ́ náwó lé wọn lórí àmọ́ nígbà tó o bá wo pé ìyàwó bàbá rẹ ni wọ́n wà náwó lé wọn lórí tọ bàbá ń bùkátà owó láti lọ hajj bàbá ò ti sáájì ó sì náwó lé lórí ọ̀ńtọ́jú rẹ̀ kí sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ nípa ọ̀sán wájú òfin òṣìṣẹ́ lọ́rọ̀ yẹn lórí ẹ̀kọ́ ọ̀sán wájú torí pọ́lọ̀ ní wàlẹ̀ lẹ́yìn alẹ́ mẹ́sẹ̀ ẹ̀jọ̀ lẹ́yìn mẹ́ni sábọ̀ àìlẹ́yìn ìsẹ̀mìlá ọlọ́ọ̀sì ájú lọ́rọ̀ yẹn lórí àwọn èèyàn tó bá lágbára bàbá ò lágbára kò dówó tara rẹ̀ ní wàbí bẹ́ẹ̀ tẹ́lu ń bá náwó fún ọ oníjẹ́ ẹni tó lágbára jù nínú òfin ṣẹ̀ríà wọ́n bọ̀ lága wọ́n bọ̀ ọ́nù kìíní kan ilé wọn bọ̀ ọ́nù pé o lágbára jù àbí òye tó àwọn tó bá sí àǹbẹ̀ lọ́nkọ́nà ọgbà ìyá ti kọ́ ọmọ aha kí ọ̀sán wájú ọ̀sán wájú àbọ̀bọ̀ sán so ẹni tí wọ́n fún lága hajj àná ní pé mùsùlùmí àná torí ẹ̀ láti sọ pé ọ̀tọ̀ tẹ́bi bá ń pa. kọ́tà aga fi ra gàrí àti èlùbọ́ọ́lé kò nítorí kò lágbára ájì fúnra rẹ̀ ẹni tó lọ ń sinmi kó ti ájì lẹ́ni tó dáadáa ní fúnra rẹ̀ ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí kẹ́ni tí ò dágbára ní fúnra rẹ̀ tó bá rẹ́ni fún un tó bá lọ sí ájì ọlọ́run nígbà ọlọ́run ti ṣe ájì ṣùgbọ́n fóun lọ dágbára ní àwọn torí kò tí ì ṣe ájì wọn á ní kéèyàn bá àwọn sanwó hajj lè sọ̀rọ̀ àyàn lórí yìí o sọ̀rọ̀ àyàn kò sínú tẹ́ fi ṣe dáadáa sí wọn àmọ́ tẹ́ ẹ bá bá wọn tán nítorí pé ẹ fẹ́ rí dáadáa gbòòrò lè sọ̀rọ̀ àyàn àmọ́ bá wọn tẹ́ bá lágbára. bàbá àti màmá wọn ní kí wọ́n fi yọ zakatul fitr zakatul fitr zakatin zakatun awọ ètò àmọ́ yọ nípa àrí àwọ̀ bàbá àti màmá èèyàn ni fún òfin yọ dáta ẹ̀tọ́ ni kí ìwọ ọmọ tó lágbára kọ yọ múdù mẹ́rin nínú oúnjẹ dáńjẹ bóyá olùbọ bóyá láwọn bóyá gáàrí bóyá rẹsì èrè múdù mẹ́rin ẹkún ọba méjèèjì ẹyọkan gbọwọ tí o tóbi tí o kéré irú rẹ̀ mẹ́rin ti bàbá irú rẹ̀ mẹ́rin ti yá ẹyọ ìyọkọ láyé ọ̀ràn yẹn lọ jẹ́ eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ ká yọ fún un fún ọba lágbára láti yọ. ó jẹ́ ti àwọn òbí wa o ẹ sì rí kọ́lọ́ wọn bá sọ pé máa àǹfọ̀kọ̀ gbogbo ń tẹ́ bá fẹ́ na ọlọ́wọ́n bò ṣe òdì kòkòkò ọ̀ya òdiwọ̀n rẹ̀ tó tọ̀ fún wa eléyìí tí mà ti fi gbogbo tẹ́ bá ná kò nídìí pé kẹ́ máa sọ pé yìí báyìí kọ́ ọ́ ná yìí báyìí ṣùgbọ́n tó dáa jù ẹni kíkẹ́ máa kó gbogbo owó yín kẹ́ wá lọ fi ṣe rere o kẹ́ máa fún fáwọn èèyàn tí ẹ bá fún gbogbo owó rẹ̀ fáwọn èèyàn tó bá padà dìyà ńlọ́wọ́ o má ti fún gbogbo owó rẹ̀ fáwọn èèyàn lórí pé orí pé ikú dé kọ́ wá fi àwọn ọmọ àtàyà àtàwọn ẹbí rẹ̀ tó jogún rẹ̀ lẹ̀ lẹ́ni tí yọ jẹ torí rẹ̀ ẹni sáà Ibn Abi Waqqas radiyallahu anhu náà torí fún láàárẹ̀ fún alérò fún òkú ni ọlọ́run kò sì padà pa nígbà náà anabi sallallahu alaihi wasallam ń bẹ̀ wò ó ní wa anabi sallallahu alaihi wasallam jẹ́ kí n fi gbogbo owó mi ti sàrà rí anabi ní rárá ó ní ọjà olùtẹ́yìn ìdá méjì nínú mẹ́ta anabi ní rárá ó ní nọ́ọ̀sì ìdájì anabi ní rárá ó ní àtọ́lò ìdá kan nínú mẹ́ta anabi ní àtọ́lò wọ́n tọ́lò tó kẹ̀kẹ́ yìí ìdá kan mẹ́ta ìdákan mẹ́ta náà pọ̀ anabi sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa eléyìí ni sàrà àtọ́lọ̀ ṣe fún gbogbo wa ní ìsìn kátó kú ọlọ́run ṣe sàrà one over three dúkìá rẹ̀ fún ọkọ̀ tó kù ìwọ ló ní one over three dúkìá tó kù nínú gbogbo owó tó bá kó jọ gbogbo dúkìá tó bá kó jọ gbogbo ilé tó kó jọ gbogbo mọ́tò tó ra jọ gbogbo ẹ̀rẹ́sìn tó bá rà jọ one over three ọlọ́run ti ṣe sàrà fún ọkọ̀ tó kù ńbọlọ àpò lọ ibi tó kó lọ àmọ́ kọ àkọọ́lẹ̀ inú àkọọ́lẹ̀ tó kọ ni pé one over three dúkìá mi yìí àbí òye ọyẹ mú ẹpin fún àwọn mọ̀lẹ́bí bàbá mi mọ̀lẹ́bí ìyá mi tí ò ní jogún mi ẹmú nù ẹ ẹbí gbé ọ̀gá lọ ní gbogbo ibi táwọn ti ń bò káta àkàgà ẹmú nù ẹbí kọ́mọ́síláṣí lọ ní gbogbo ibi táwọn ti ń bò ẹmúnú ẹ ẹsìn rán àwọn ọmọ òrukàn lọ́wọ́ ẹmúnú ẹ láàrin wa ha gbẹrẹ one over three àmọ́ ti tọ́ ọba jáfara tó ń wò pé gbẹnugbẹ èkúléwé tó ń tan rẹ jẹ kí wò ní kú ẹgbẹ̀rún ọdún lónìí ọdún kan ẹ ó sì ti ń kú lọ débi kó ti ẹ̀rọ kú ọ̀pọ̀ àkọọ́lẹ̀ kankan kíkú bá mú yàn lọ hán gbogbo owó rẹ̀ kò sọ̀rọ̀ wọn àwọn àtìrí wọn àwọn àtìrí kìíní àwọn ọmọ àtàwọn tó dogun ní oko. náà lànà bisimilá àtúnlá níta ẹ bá gbọ́ lọ́ngbọ̀n gbogbo àti ẹ bá sùn lójoojúmọ́ ẹ máa fi àkọlẹ̀ yín ẹ máa fi sábẹ́ pílò abẹ́ ẹ̀rọ rí yín ni kẹ́ ẹ máa fi sí torí ọmọ tó bá sùn ò lè má jì sáyé má àwọn aláàmọ̀ sara àjọ ká pàdé ibi ni ká ibi tá a ti pàdé sí ni àbá ó lè tó wọn pẹ lọlọ àwọn ìpàdé wọn à ìpàdé tí ń tí sí ni lọ́wọ́ tẹ bá tì wọ lọ́wọ́ tẹ ń kọ torí délé ló fi jẹ́ pé ká tó sùn lójoojúmọ́ ẹ̀dá máa kàkọọ́lẹ̀ wọn ti wá ń kíkọ́ ẹ̀sẹ̀sáìsì báyìí kan ni kíní kan ni ìdìbò ẹ̀ńtọ́ jẹ lówó ẹ̀ńtọ́ jẹ ọ́ lówó àwọn ẹ̀ńtọ́ ti kó o ṣe jàǹbá fún àwọn ẹ̀ńtọ́ jàǹbá rẹ̀ ńtọ́ fẹ́ kún ó ṣe pẹ̀lú one over three dúkìá rẹ̀ kọ́lẹ̀ ṣùgbọ́n èwo ló dáa jù náà ni kí wo ti kọ́ mọ́sálásí kó o ti gbẹ́ kànga kó o ti ṣe gbogbo ẹ̀ kó o tó kú ṣé ló dáa jù àbí fún ọba kú ẹ ṣe ẹ dákun wọ́n tó pe bricklayer wọ́n tó ṣe foundation ara rẹ̀ mà ń jẹra kí commission tó máa dé kéèyàn tó máa kírun bẹ́ẹ̀ ifọ̀ alẹ́ dáyàlẹ́ kẹwàá anta hayy tètè ṣe dáadáa ńgbà tó wà láyé ńgbà wà láyé kà á ṣe dáadáa bá a bá ti wà yà tìyẹn náà sílò sí ma àmọ́ tó bá ti ṣe dáadáa tó ti ṣe dáadáa kò burú kó tún kọ àkọọ́lẹ̀ kó wọn ọba tírì wọn tún fi sàlẹ̀ fún dáadáa lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n arọ́pọ̀lọpọ̀ olówó tó ṣe pé ọ̀làlú bàjẹ́ kò fún wọn sí dáadáa mọ́sálásí kọ́nà àkọ́kọ́ mú sọ̀ láàrí bẹ́ẹ̀ kí wọ́n kàn tó blọ́ọ̀kì lásán kò séèrè láyẹ̀ ọ̀rọ̀ àkùtàn akọ̀kọ́lẹ̀ kọ́ mọ́sálásí owó rẹ̀ ó ti pọ̀ jà jù sọ ìran ìmọ̀lókò lọ owó tẹ́lẹ̀ kó fi ilẹ̀ wàtánsánál àhìbátò bàdà àṣẹrin wàkọ́dà fẹ̀rẹ̀nà ìbọ̀mọ̀ nbalẹ̀ yàtì. bẹ́ẹ̀ jọ mẹ́wàá gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ i love you i love you i miss you you are my life. irọ́ lẹ́yìn jọ mẹ́wàá gbogbo wọn gbà ń ti lọ. nígbà táwa ati di kíni àti pọ̀ ẹ̀kún di ikú tó pọ̀ ẹ̀kún torí ìdílé ọ̀dọ́ wọ wa ìwọ ni kò ti di si dáadáa because lójú ayé rẹ gbogbo tó bá gbowó rẹ ṣe ń dáadáa dáadáa náà ni wọn bá náwó rẹ tán kó tó kú wọn náà ló lówó rẹ ṣùgbọ́n tó bá gbé akọ níkà orúkọ fẹ́ kí ọjà àwọn ọmọ rẹ àti ìyàwó rẹ àtàwọn fámìlì rẹ نلا lànà الله صلى الله عليه وسلم ń tẹ̀tùrúkà wàrà tẹ̀tẹ̀kà àgbẹ̀nìyà xeyọ̀ lẹ́kẹ̀mí à ń tẹ̀tùrúkà ọ̀mọ̀ẹ́lẹ̀tẹ́n yẹ tẹ̀tẹ̀kà fúnanà. kó o fi àwọn tí ó jogún rẹ lẹ lẹni tí ó gba owó gidi ó lóore fún ọdún kó fún wọn lẹ lófi lọ tí ọmọ atẹ́wọ́ táwọn èèyàn fẹ́ràn <laughs> àwọn ọmọ alára lámánù àwọn ènìyàn ń jẹ káyọ̀ kí ó sì lọ́ọ́ fi wọn lẹ lẹni tó lò ó tó kàn bàbá mi náà ìka ni wọn ó ti nílé tó pọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà bẹ̀rẹ̀ sí ní dàgbà gbà náà ni wọ́n máa gbé àwọn aṣẹ́wó ní wọ́n á di pípò rà ní tó ti fàárọ̀ tó ṣe ní wọ́n máa gbogbo ara ṣe tí wọ́n máa gbà wíwọ́n ni àwọn ọmọ ẹ̀sìn òṣè kó dúkìá kalẹ̀ fún tí wọ́n ná gbogbo ẹ̀ ẹgbẹ́ kọ́ ta ilé òkè odò ilé ìsàlẹ̀ odò ilé pẹ̀tẹ́sì ilé ilẹ̀ gbogbo ẹ̀ bí ti ṣe ń tà nípa òkùnrin ni ní fi mùmùkùmù ní fi ṣèṣe kùsì gbogbo ọmọ náà bá lówó ní kó ṣiṣẹ́ ẹ̀hún ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́ ṣùgbọ́n tiẹ̀ tí wọ́n ti kalẹ̀ má bàjẹ́ má bàjẹ́ nítorí tó o bá dalé tó o fi ra lé tí wọ́n ti ń dàgbà lọ ìwà alára bọ́ ọba gbalé nkọjá tó o fi ní ìdí nígbà tó ti di tẹ̀lé ẹlẹ́ni tó ọba mọ̀ ní òwò òwò sẹ́kù ó kìgbà tó ti kó wọ́n làwọn ọmọ rẹ ọmọ fara rẹ wọn ti jáde àwọn ọmọ rẹ tó bá sẹ́kù yẹn àwọn ń bẹ nù sẹ́kù sílẹ̀ iṣẹ́ ọwọ́ wa làwọn ọmọ wa jọ máa so ọmọ rẹ tó bá sẹ́kù lẹ́yìn rẹ iṣẹ́ ọwọ́ rẹ ní jẹ́ nù fẹ́ rẹ lẹ́yìn náà àtúmọ̀ sí pé kọ́mọ náà kán bàbá rẹ lójú owó ìpọ̀ àǹdọ́tọ̀ owó tó tẹ̀ ìjọtọ́ náà wọ́n bá pa kálukú ní ọ̀pá wọ́n máa pa bàbá bàbá nítorí kọ́ba lówó torí di eléyìí ọlọ́run ọba wa ní ẹsẹ̀ dáadáa sáwọn òbí yín ẹsẹ̀ dáadáa sáwọn òbí yín yẹn nítorí pé wíwà lẹ́nà wa ní í ṣe pẹ̀lú bàbá ti túká pẹ̀lú àwọn òbí wa tí ẹ bá fa ìdá túká pẹ̀lú àwọn òbí rẹ̀ ó léwu àmọ́ tá a bá ti dáadáa túká pẹ̀lú wọn ó súnmọ́ kí èèyàn rọ́nà àlùjáná wọ̀ èèyàn ti gbọ́dọ̀ máa gbìyànjú kódà tóbi yẹn bá ti kú tí yẹn ti fa ìdá túká èmi ọ̀mọ́rú dáadáa tá a wá lè ṣe náà nìsín tó lè ṣe àdúgbò jẹ́ kúbi wọn náà láti ṣe fún wọn àti kí èèyàn máa gbìyànjú kí ọlọ́run forí jìyàn torí délé ọlọ́ni wal aqrabin àti àwọn mọ̀lẹ́bí tó súnmọ́ yín. èèyàn lè wà mọ́ni mọ̀lẹ́bí mọ̀lẹ́bí lágbọ́n ẹ̀yà mọ̀lẹ́bí lágbọ́n bàbá àwọn ètò ti pé ọba ti mọ̀ wọn tí ọba ti ti bàbá àti màmá rẹ̀ àwọn ni wọ́n ń pè mọ̀lẹ́bí. tó bá yẹ pé èèyàn lọ́kàn dáadéyàn kò ní bàbá kò ní màmá ọlọ́nkàn ti dáanu àpò kò ní mọ̀lẹ́bí. àmọ́ àwa nìkan á ní bàbá á màmá àwọn èèyàn bàbá wa àwọn èèyàn ìyá wa bí ọba ṣe ga sí bí ọba ṣe kúrú sí àwọn ìmọ̀ àwọn mọ̀lẹ́bí wa nù gíga ìtumọ̀ rẹ̀ ni pé bàbá bàbá bàbá bàbá bàbá àti gbogbo àwọn tó pẹ́ ká àwọn àbúrò bàbá bàbá ẹ̀gbọ́n bàbá bàbá àbúrò bàbá bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbúrò màmá màmá ẹ̀gbọ́n màmá màmá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ilé mọ̀lẹ́bí wa nù ọlọ́ni ká ti dáadáa sí wọn nítorí pé àwọn mọ̀lẹ́bí tẹ́ ẹ bí yẹn àwọn là awalawa o mọ̀lẹ́bí rẹ kò sí mọ̀lẹ́bí tí ọ̀fẹ́ kọ́ tako burú fún mọ̀lẹ́bí rẹ àyàfi tí ọpọlọ wọn bá sùn nítorí pé gbogbo ẹsẹ̀ ìbíjọ dà wọ́n pọ̀ wọ́n máa wúra wọn pé kankan náà làwọn bẹ́ẹ̀ bá ti ra inú yẹn àdùn ọlọ́run fẹ́ dáadáa tí àwọn awì kìí lásán ta ní gbogbo ń tẹ́ bá ń ná níbi ọ̀rọ̀ owó lọ́lọ́run gbogbo ń tẹ́ bá lówó tó lé tẹ́ máa ná ti ṣe dáadáa ẹ̀ fún màlẹ́bí yín náà ẹ̀gbọ́n rẹ wà à ń jẹ ọlọ́run ti bùkún ràn án lọ́wọ́ àbúrò rẹ síbẹ̀ bẹ́ẹ̀ lọ ràn wọ́n lọ́wọ́ ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ síbẹ̀ torí tí ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ alùpùpù rẹ̀ máa ń pọ̀ sí i kìtì pọ̀ ọ̀pọ̀ fún wọn lówó ní ọjà alùpùpù rẹ̀ pọ̀ sí i àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ni pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà tó ọ̀sẹ̀ dáadáa sí àwọn náà ti jẹ́ni tí ń ràn ọ́ lọ́wọ́ lọ́nà dárí alùpùpù rẹ̀ ó fi tí wọ́n bá yá ọ̀dọ̀ ẹnìkan wọn béèrè pé ta ni ó ń bu wà wọn ò ní sọ fún àwọn ọ̀mọ́ òjẹ̀ sínú yìí àbí òye ẹ̀hẹ́n àmọ́ ńgbà tó bá yẹ pé ò sí dáadáa sí wọn wọ́n máa ń wọ ọ́ bọ̀ wọ́n ń gbóore kan bọ̀ látọ̀nà jíjìn wọ́n á ní bo lágbájá wà kíta ní jẹ́ bẹ́ẹ̀ ha ṣé ni wọ́n ní ẹ̀yin lè yẹn rẹ̀ lẹ́yìn rẹ̀ bá wò áwọ̀ ọ̀mọ́ni náà láti ẹ̀ rí rí ní wọ́n bá di kóore ń kó ọ̀rọ̀ ojú wa gbé fẹ́ lómi mo tó wa gbọ́ pọ̀ nbẹ́ mi torí délé ọ̀dọ̀ ìyẹn wọn gbọ́dọ̀ kó dùgbà tí mọ̀lẹ́bí bá ti dáadáa sóun nìkan lòun ó tún sí dáadáa wọn bẹ nu mọ̀lẹ́bí ẹnjọjá láì dá nínú wàá jẹ yóò sì jẹ pé gbogbo bẹ́ẹ̀ bá ti tún ṣe tún àìdá náà ni wọn máa wù níwà ẹ máa wò wá rẹ ẹ wà sí Ọlọ́run ẹ sì dáadáa nítorí gbogbo tẹ bá ná lórí mọ̀lẹ́bí yín sọdà kọtún nù ọsílà ẹ gbàládà pẹ ti sàrà ẹ sì gbàládà pẹ sókun ẹbí pọ. ó péjú kẹ́ ẹ lọ ọ̀nà fara àdá lọ. torí ẹ ọ̀rẹ́ rẹ̀ kan wá rí ọ gbogbo ìgbà tó ń bára máa ń sọ pé ẹ̀ràn mi lọ mi lọ ìwé fún bára ló ó nílò èèyàn ni wọ ọkàn ẹ ti yí pọ pé kò yí àwọn mi lè tara ala ní ti kò tó pọn kan pọ̀ àti tí mọ̀lẹ́bí rẹ bá jó ń bára. àwọn ọmọ tó kílẹ̀ wò ó kó tó gbégbá torí eléyìí ló ti jẹ́ pé èyí ń gbìyànjú láti jẹ́ pé mọ̀lẹ́bí rẹ ò ṣe dáadáa sí wọn. ìwọ ṣe dáadáa kọ̀ bá àmọ́ jẹ́ ìwọ ná fún wọn kọ̀ bá àmọ́ rẹ torí bọ́ọ̀bá ti yọjú rẹ̀ kò kólé wọn lọ kò sì gbọ́rùn rẹ̀ fún wọn kó wọn dún bú náà ni ọ ṣùgbọ́n ìwọ mọ̀ yìí pé من يفعل الخير لا يعدم جوازيه لا يذهب العرف بين الله والناس ẹni tí wọ́n ń ṣe rere kò ní padà mẹ́sàn-án rẹ̀ òòrè kì í gbé kì í nù láàrin ọlọ́run àti yẹn ọlọ́run sàn lẹ́sàn náà torí lé ọ̀dọ̀ wọ̀ wá mọ̀lẹ́bí rẹ̀ dá kọ̀ dá ṣé dáadáa sí wọn mọ̀lẹ́bí rẹ̀ kọ̀ dá wọ́n dá wọn dá náwó fún wọn tó bá wà ń kókó olówó tó sì lè ná fún wọn. wàlẹ̀ yẹn dáa ọlọ́ni àti àwọn ọmọ òrukàn ọlọ́run ní ìjọba lé nínú dúkìá yín ẹ̀nà fọmọ òrukàn ọmọ òrukàn lẹ́ńbẹ̀ ni àdàmà huwa man faqada abahu fi siba gbogbo ẹni tí o bá ní bàbá mọ́ láti kékeré là ń pè ní kíni ọmọ òrukàn nínú àwọn ọmọ ànábì àdàmà yàtọ̀ táwọn ẹranko ọmọ òrukàn nínú ẹranko lè ti ìyá rẹ̀ kú nígbà tó wà ní kíni torí ìyá làwọn ẹni bàbá ẹ àgbò ní òògùn ló ń bímọ àwùjọ tó kàn dànù pé kí n gbóló tó wá. tó <laughs> ṣùgbọ́n nínú àwọn èèyàn ẹni tó ń pè lọ́mọ òrukàn lẹ́sìn bàbá rẹ̀ kú nígbà tó wà kékeré tí bàbá bá kú nígbà tó wà ní kékeré wọ́n á pè ọlọ́mọ òrukàn subhanallah èyí ò máa wọ pé ṣé ìyá lọ́yẹ̀ká kọ́kọ́ kú tí yóò fi máa orúkọ ni àbí bàbá a sọ ike láà tí ìyá bá kú ó kì í sin ọmọ òrukàn àfi tí bàbá bá kú torí pé ẹ̀ǹfọ́kù alẹ́ lab bàbá ni ọmọ náwó ìyá ti wàhálà lóyún òbí ma alhamdulilah àwọn ti ṣe agbọ̀njì wọn specialization fún wọn ó wà bàbá bàbá ni ọmọ náwó bàbá ni ọmọ owó jẹ wa bàbá ni ọwọ́ aṣọ wa bàbá ni ọfún ọgùn bàbá ni ọtọ ọmọ títọ ọmọ òfìdè yẹn. tí bàbá ń bá wa lọ kú kọ́ ọmọ tó di kọ́ dàgbà ọba lága wọ́n pọ̀ wọ́n pèrò ọmọ bá mi ọmọ kíni ọmọ òrùka ọlọ́ni kẹsì dáadáa sáwọn ọmọ òrùka. lópin ìgbà tó bá ṣe é pé bàbá yẹn ọba jẹ táwọn bàbá bàbá bá jẹ ní sí bàbá bàbá kíni tẹ bàbá bàbá bàbá bàbá kó tọ́ ma rẹ̀ ni ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ màmá màmá la rí lónìí àárí bàbá bàbá àwọn àyà la rí àárá àwọn bàbá òun ló lóyún òun lọ́bọ òun lọ́tọ̀ òun ló tún tọ́ tó fi tó dàgbà tó jáde ní bẹ́ẹ̀sì ọmọ wa jáde ó graduate wọn á fi síbi iṣẹ́ kan wọn sọ́dọ̀ ká bàbá wa kágbádá wọ ó ní ẹ máa tẹ̀lé mi ká lọ lọ síbò ẹ máa kí mi kú oríire ọmọ wa lè ti di mánéjà mánéjà bá wò wọ́n tó ọmọ bó ti dọ̀gá ọkàn tanra rẹ jẹ kálásán bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọsí wa bẹ́ẹ̀ tó ti pé nkí àlásán lọ́mọsán kó kọ rẹ̀ sí kátẹ́ ìpínyẹn náà ní bàbá àbí ẹ̀kọ́ ti. torí tí ìbá ti ní kíni kọ́ màmá rẹ̀ ni màmá máa jẹ́ so wálé ẹ̀ dáàmà ọmọ tí bàbá rẹ̀ kú tó fi sílẹ̀ ọlọ́ni ẹ̀ sànú ẹ̀ àwọn ọmọ òrukàn pọ̀ láàrin wa jẹ̀mọ́ sẹ́nìkan dààmú pẹ̀lú wọn ẹnìkan dààmú fún wọn àwọn òbí tí ń kú tó ń fọ máa lẹ̀ àwọn kánú wọn ó kéré jù oúnjẹ tó dé fún àwọn ọmọ wa ń jẹ tó nà mọ abà ńkọ bọ gbogbo kẹ ẹbí tó ń jẹ dáhùn náà ń jẹ tẹsí ọba ti pọ nù oúnjẹ àlùbáríkà máa ń pọ mẹ oúnjẹ yẹn kọ yóò yẹn méjì kó nà ọmọ làwọn jẹ sẹ́ẹ̀rì ọwọ́ pẹ́ fọwọ́ ra ọmọ olùkàn lórí òun ládàá pọ̀ mẹ́ tàtó apẹ́ pé mo gbé sùkúù rẹ̀ mo gbé aṣọ tí ọmọ wọ̀ á orí ńlá bẹ̀mẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn ni ana wa kafil yatimi ka àtẹ̀yìn àtẹ̀mí àtẹni tí máa ń mójú tọ́nu olùkọ́ àti ńtọ́jú ẹ̀ báyìí láti rí fẹ́lẹ̀ jẹ́nà nínú àlùjẹ́nà ànábì wa na ọmọ àká ìfábẹ́là àti tààrin ẹ̀rí pé kò sí nǹkan kan lánàá ó ní báwọn ti wà nínú àlùjẹ́nà torí ẹ̀já gbìyànjú káwọn àkàtà àwọn ọmọ olùkọ́ ṣùgbọ́n ẹnìkan ti dàgbà ti dàgbọ́ ti hún gbà ti dàgbọ́ ti gbọ́n bàbá àti màmá rẹ̀ wá ti kó wá èmi ọmọ òrukàn ọmọ òrukàn báwò ọmọ òrukàn báwò àbí ìyá bàbá òrukàn ọmọ òrukàn láàmà àmà ìyá àti bàbá òrukàn èso ọmọ òrukàn lóyún ìgbà tó ti àti tọ ọlọ́ni àti àwọn aláìní ẹ̀ná fún wa nínú torípé aláìní huwa man askanathu al-faqa àìní ló mú jókòó lójú kan náà ọ̀nà ń pè miskin tòtù ó túmọ̀ sí pé téèyàn bá lówó ìyẹn ìyẹn sẹ́ran rírọ̀ tó wọ́n bá ń bẹ kò séèyàn fẹ́ ti sẹ́ran rírọ̀ ẹnì kò ní jókòó yọọ ma gbọ́ ẹ̀kọ́ pé mbẹ́lẹ́ kù ah baba ń kọ́ wọ́n wà ń London ah ẹ tí mo kàn ń bẹ lé owó ló ń jẹ bẹ́ẹ̀ dídì àdójú kan náà bí àga bábà ó túmọ̀ sí pé tó kò sówó tó eléyìí túmọ̀ sí pé àlẹ́dín olẹ́dá ìní sọdẹni tí ń jókòó lójú kan náà ní ìfìdíkì ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní jẹ́ kí n lọ lọ́wọ́ ọlọ́wọ́ bá ní ìfẹ́ sí kí lọ́wọ́ wá bí ní sẹ́bíì àti ọmọ ojú ọ̀nà ara àwọn tẹ́ máa náwó fún un á nílé àjò. ìyẹn lọ sí poni ní ó ń bọ̀ láti òdìdí ẹ wọ́n ti pè mẹ́dúkùrì ó sì dógbó mọ̀ sọ yìí owó rẹ̀ tán àwọn ọlọ́pàá sì ní gbé láì sanwó torí náà lọ́ba dé ibi tí wọ́n ti rè epo ń gbé ẹjẹ ńlọ kábọ̀ á ní sanwó wa ní ẹ̀dá kun ẹ mi kẹ à ọ̀tọ̀ kalẹ̀ Ọlọ́run ṣàánú gbogbo wa ràn lọ́wọ́ ẹ̀yin náà ti mọ̀ pọ́n mọ òru abọ́jọ́nù generally irú ẹ̀sìn rẹ̀ ti máa ń ṣe inú dictate fún pàápàá ríru àwọn orílẹ̀-èdè ìwà àwọn yìí tó ti pé eh, kálukú eh, wọn láàánú kan lọ títí irú ẹ̀sìn ti máa ń ṣe inú dictate fún ta ní kó wọn lọ bá tó bá ti rámì mọ́tíláṣí tó jẹ́ mùsùlùmí ọmọ bọ̀ wá mọ́tíláṣí tó bá rámì ṣọ́ọ̀ṣì tó jẹ́ ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọmọ lọ ṣọ́ọ̀ṣì kíkún ọrùn lọ́wọ́ ẹjẹ àmọ́ ràn wọn lọ́wọ́ Ọlọ́run bá ń fẹ́ kẹ ràn wọn lọ́wọ́ ọmọ ojú ọ̀nà torí fóònù la rí lónìí ìwọ ni ọkàn lọ́la àti tí èèyàn bá mọ̀ pé òun ní tíráàbù ń lu tàwọn náà láéláé àìlówó kọ́ ní sọ ní ìdánmọ ojú ọ̀nà o lè jẹ́ pé wọ́n lo lówó dùn wín ṣùgbọ́n kò sí tí ò lè ṣẹlẹ̀ lórí ìrìn àjò o lè gbówó tó tówó náà lọ́wọ́ kó jí mọ́ lọ́wọ́ kọ́ wa dẹni tó so é yọ dẹni àánú سبحان الله ṣàánú rẹ̀ ẹ ṣàánú rẹ̀ pẹ̀lú tí ó mú tí ó mú délé tí òfin ní sọnà kí ẹni tí wọn ti ń kira rẹ̀ lọmọ ojú ọ̀nà náà páyọ lọ kí wọn dín rọpò irọ́ ti pọ̀ jù láì sí èèyàn kan màmá yóò lọ kó rọ́ọ̀bù rẹ jú ojú ọwọ́ apán pípẹ́ ewu láti jẹ mẹ́ta àwọn òsùn báyìí olè lọ́dà lọ́nà olè òsìdá lọ́nà yóò máa kó ara rẹ̀ pa burú mọ́ra rẹ̀ ẹ̀rùn lọ́wọ́ òun wá bí táwọn mùsùlùmí wà wọ́n sì ràn lọ́wọ́ ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ fún pé ibi tó lòun lọ ọkọ̀ mi ò ju five hundred lọ owó tẹ̀ ti dájọ́ fún ńlọ bí two five ẹ̀sùn bá mọ́tíláṣí mi tó o ti fẹ́ẹ́ ti bá pawó nù irú rẹ̀ ọ̀yẹ̀kẹ́yìn náà kẹ́ẹ̀ máa di al-amru bil-ma'ruf wan-nahyi 'anil ẹ máa pàṣẹ àti ti dáadáa kẹ máa lé wọn fún di àìdá bẹ́ẹ̀ bá ti pa mọsálásí nìkan pé arákùnrin ò tí ì dẹkùn ti sìn. so nítorí de eléyìí ẹ rí i pé ẹ̀rọ ọ̀bà pé wọ́n ti mọ ohun àtúgbọ̀dọ̀ rí ọmọ kíláàsì kan kó tún sáájú mọ́ ń parọ́ mọ́ pọ̀ wà lórí ìrìn àjò ni lẹ́yìn ó dín àwọn òkú rọ́ọ̀kù. وما تفعلوا من خير فإن الله به عليم ọlọ́ni gbogbo ń tẹ́ ẹ bá ṣe ní dáadáa ẹ má dájú pọ́ lọ́wọ́ bá ń mọ̀ pa ẹ̀ eléyìí fi ni lọ́kàn balẹ̀ gbogbo orí tó o bá ti kò gbé ibi tó o fi pamọ́ sí kìí ṣe báńkì tó lè lukudeeti tó ọkọ̀ fíìtì tí ó di pé kò sówó ń bẹ̀ má pé gbogbo ẹni tó lówó ọkọ̀ ọwọ́nú rárá ibi tó ń ṣe dáadáa ti ọ̀dọ̀ ọlọ́run ọba tó mọ̀ ẹ́ tí ó sì san lẹ́sàn dáadáa tó ṣe. ìgbà tó lọ́wọ́ aṣọ fún wọn mẹ́tẹ̀ fàlù min khayri nakiratun fi siyaq al-ithbat fa kanat mutlaqa ilé ìtumọ̀ sí gbogbo rẹ̀ ó k kiri àkọ́kọ́ téèyàn bá ń ṣe ọ̀pá sọ̀rọ̀ ọlọ́run bá mọ́ kò ní gbogbo wọn ò yan dúpẹ́ fún ọ tó ṣe dúró wàhálà tó ṣe owó tó ọ̀nà àbí òye wa wọn ò sì yan nítorí ẹ ọlọ́run bá mọ́ ọlọ́run náà ni kò sì dúpẹ́ fún ọ tontọ́nà bá dúpẹ́ fún ọ pé dúkẹ́ yóò dúpẹ́ fún ọ lọ èèyàn ní nǹkan kan tó lè fi dúpẹ́ fún yàn kì í tán ṣùgbọ́n lọ́n tó bá dúpẹ́ fún yẹn á èso rírì torí délé ẹni tí wọ́n ti ṣe dáadáa ọmọ ṣe ń torí tọ́lọ́ tó o bá ṣe dáadáa ń torí tọ́lọ́ ọlọ́run bá mọ̀ yóò sì san lẹ́sàn lórí ẹ̀ yàtọ̀ sí kò ṣe nǹkan torí èèyàn èèyàn ní nǹkan kan tó lè fún ọ yóò tún dá fún wàhálà rẹ̀ èèyàn tí ó sì dá fún wàhálà rẹ̀ kò yẹ kó o ṣe nǹkan torí ẹ̀ ọlọ́run bá kì í lọ síbi kan sábà fún ìgbà tá a dé kò sí ń lé ní òjì orí kẹ́yìn ẹ máa ń ṣe lọ́ńchìn bàbá tó sì ní lọ́ńchìn kò sí ń lé ní káwọn ọmọ òun fún ṣe lọ́ńchìn kó pa àwọn olówó jọ wọn á kówó jọ bàbá dé ọba twenty thousand ìpè owó tí wọ́n pa nù níbi lọ́nù tẹ̀wọ̀n kẹ́yìn ó tún gbẹ̀yìn wá ẹ̀kẹ́ bàbá gbàtẹ́ ìsinmi kọ́dà five thousand lè fi gbé lẹ́jọ́ náà fa nítorí pé òun sì ń lé ń jọ kó lè bá àdúpẹ́ fún yín àmọ́ lọ́n ṣé ọbẹ̀ sọ pé ọlọ́run gbà tí mo ti rà ẹ̀ rí mo wá fẹ́ ayé létí ìwọ ta ni <laughs> so wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim ẹja di ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn mú gbogbo ń taba ti dáadáa ọlọ́mọ eléyàá fún wa lókun àti máa ṣe gbogbo ń tàbá ń ṣe dáadáa torí tọ́lọ́mìkan eré ìta bá dé nítorí tọ́lọ́ nìkan ni ò gbé o tó o bá dé nítorí èèyàn mi wàláhì ò gbé nítorí pé ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ṣe nǹkan torí ẹ̀ èèyàn kú oríire àmọ́ tẹ́ ẹ̀ máa ṣe nítorí ẹ lòmíì tọ́wọ́ yóò san lẹ́sàn àmọ́ ayé ẹ ṣe adúpẹ́ ẹsẹ̀ àná ẹsẹ̀ òun ìjẹta àmẹ́ ẹ̀rọ pípa ti ń di pé ẹsẹ̀ òun ìjẹ ẹsẹ̀ òun ìjà ẹsẹ̀ òun ìjẹpa ẹsìn wọn ìdí èdè ẹsìn wọn ọ̀sẹ̀ tó kọjá ẹsìn wọn oṣù tó kọjá àwọn ọ̀pẹ̀ àkínní à olóla dẹ́kun tó mí ni àwò wọn kẹ́yìn náà yín náà dáhùn. <laughs> ṣùgbọ́n subhanallah ọlọ́run ọba tó bá dúpẹ́ fún èèyàn kú oríire subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu